إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أعطنا تسوى لي كذلك قراءته مختصر زاد المعاش يجي الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله توشي لكن زاد المعاش يجي الجوزية عليه رحمة الله فصل شابتر tí a fẹ́ ma gbé òní òní òní ṣe pẹ̀lú al’imam ibn qayyim bákaná al-imam muhammad ibn abdul wahhab tí wọ́n sọ̀rọ̀ ń parẹ̀ òun náà ni tí a ma tí sí kùsùfù ash-shamsi wal-qamar tàbí kùsùfù الشمس والقمر هنا نتيام see eclipse of the sun or the eclipse of the moon ìkọ̀kún oòrùn àti ìkọ̀kún òṣùpá ìkanú àwọn ẹwùn àwọn ètò ń bẹ lókè ṣe àwọn náà wó sánmà ní táwọn olókè wa ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ní ìmọ́lẹ̀ ti tẹ́ àsìkò tí òun ní ìmọ́lẹ̀ tó ń bá yọ ìwọ̀kun a máa ṣẹlẹ̀ sí ń gbà míì tó wípé bọ́dì míì pàtàkì jùlọ irú òṣùpá àbí ilẹ̀ ó lè jẹ́ nǹkan tó ṣe pé yóò blọ́kù bóyá ìmọ́lẹ̀ oòrùn àbí ìmọ́lẹ̀ òṣùpá tí ò ní jẹ́ kí a lè rí ìmọ́lẹ̀ yẹn bí a nínú situation báyìí wọ́n sọ ti pé kásáfà ti ṣẹ́mùsù انخفضت الشمس هذه انكطفت الشمس انخفضت الشمس خطف القمر هذه خطف القمر هذه انخطف القمر وفاني واني في أبانو خا وشمالو تمسي فأبانو كاف وتمسي أو شما الله أعلم èyí tí ó ṣẹ́wọ̀n òun ni pé wọ́n a máa lò ó síra wọn tọ́lọ́wọ́bá subhanahu wa ta'ala náà ní wa khashafa al-qamar oòrùn àti òṣùpá nígbà tí ó bá lùzì ìmálẹ̀ rẹ̀ so tí nǹkan ibá ṣẹlẹ̀ ojú tí ẹni tó jẹ́ mùsùlùmí èwò ọlẹ́ni tó jẹ́ kéfèrè èwò àti kọ́jọ́ tẹni tó jẹ́ kèfèrí èwò wọ́n ni ẹni tí ó jẹ́ mùsùlùmí èwò tẹni tó jẹ́ kèfèrí bá rí pé eclipse of the sun ṣẹlẹ̀ àsìkò tó yẹ kí àwọn rí ìmọ́lẹ̀ ohun àwọn rí kíní díìsì rẹ̀ àwọn rí pé kò sí ìmọ́lẹ̀ tí ó yẹ kó jáde kò sí ìmọ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ dúdú làwọn rí so ìtàwọn akànsọ ni pé lára àwọn natural phenomena ni kódà wọ́n ti lè gbé kámẹ́rà jáde kama yaa yá wọ́n lè tún máa kọrin kama jo kama yọ eléyìí ni ìṣe sí kèfèrí ṣùgbọ́n ni tó jẹ́ mùsùlùmí ojú tó ń wo fi wo ó gbọ́dọ̀ yàtọ̀ sí ojú tí fi wo ń fi yàtọ̀ sí àwọn kèfèrí nìyẹn kèfèrí explanation wọn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní explanation tí àwa mùsùlùmí ó mọ̀ fún ṣùgbọ́n tó ṣe ní láàánú lónìí o ní pé ọ̀pọ̀lọpọ̀ ọba tá analyze nǹkan gẹ́gẹ́ bí mùsùlùmí analysis wa kò kì í yàtọ̀ ń gbà míì sí tí àwọn kèfèrí bá ń fún nǹkan tó ń bó ti jẹ́ pé ẹ̀sìn wa bóyá al-Qur'anul ni àbí sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí àwájú àhàdísì ànábì sallallahu alayhi wa sallam ájúlẹ̀ àgbé ayà al-Qur'ani kalẹ̀ ojú tí kèfèrí fi ń wo nǹkan làwọn náà fi máa wò ṣe léyìí lára nǹkan tí máa bà nínú jẹ́ púpọ̀ ni sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wà máa nursilu bil ayati illa takhwifa àwọn àmì àwọn nǹkan ìyanu táwọn kan ó sọ wípé natural phenomena ni wọ́n ọlọ́ni tí a bá ní káwọn nǹkan ẹ̀ wáyé tẹ bá rí ìdẹ́rùbà lóyìn ó yẹ kó jẹ́ fún yín a fi ń dẹ́rùbà yín ni so that ẹ̀ lè dúó déédé bó ṣe kẹ́ dúó ṣùgbọ́n kèfèrí yóò wo pé kò sí kankan kò sí problem pẹ̀lú ẹni tí àwọn rí so yóò tún gbé kámẹ́rà jáde tí ó ma ya fọ́tò nǹkan tí ó ṣẹlẹ̀ tàbá lọ sínú al-Qur'an al-Karim nínú suratul Ahqaf ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ nípa àwọn ọjọ́ tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní falamma ra'awhu aridan mustaqbila awdiyatihim nígbàtán rí ní nǹkan tó yọ tó ṣe pé ó dájúkọ àwọn válìsì wọn qalu hadha aridun mumtiruna wọ́n ní tó yọ yìí wọ́n ní ẹ̀sújò tí ó rọ̀jò fún wa ní wọ́n rí ẹ̀sújò tó yọ wọ́n ní ẹ̀sújò tí ó ṣe kí ní tí ó rọ òjò fún àwọn conclusion wọn ni yẹ́ ọlọ́wọ́bá subhanahu wa ta'ala ní ọ̀rọ̀ orí bẹ́ balwa masta'ajaltum masta'ajaltum bẹ́ ọlọ́wọ́bá ní ìyà ọlọ́wọ́bá tẹ́ ń bèèrè fún ní òun lẹ̀sújò tẹ ọ̀rọ̀ àrí tó yọ yìí òun ṣe tí ó rọ̀jò kẹfún yìí ríhùn fi azabun alim ọlọ́wọ́ bá ní atẹ́gùn tó ṣe pé ìyà ẹlẹ́tẹ̀ eléro òun ló ń bẹ̀ẹ́lẹ̀ òun ní tẹ́ẹ̀rí tó ṣe wípé ó ń bọ̀ wáyé contrary to tí ẹ̀yìn lérò tó dámírò kulla shay'in bi amri rabbiha tí ó ma destroy gbogbo nǹkan pẹ̀lú àṣẹ tí ọlọ́wọ́ bá pa ọlọ́wọ́ bá ní ilé ìṣẹ̀lẹ̀ tí wọ́n ìtàrò pé òjò ni ó jẹ́ ẹ̀sújò tán rò pé ẹ̀sújò tí ó rójò orí fáwọn ni tó ṣe pé nǹkan parun ló jẹ́ fún wọn ìgbà tí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ contrary sí nǹkan tí wọ́n lérò ọlọ́wọ́ ní fahazbáwò láyúrọ ilá masakinuhu ọlọ́ni bá ṣe máa san lẹ́san nìyẹn àwọn kò kí èyàn so ló jẹ́ pé tí a bá rí ìwọ̀kùn oòrùn àbí ìwọ̀kùn òṣùpá òun ṣe ń tàà sọ ni pé natural phenomenon òun kọ́ la sọ ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ àmì ìparí ayé nìyẹn ó lè jẹ́ pé èyí tàà rí tí ayé parẹ́ òun nìyẹn so ló jẹ́ pé ojú táwa mùsùlùmí ó fi máa wo nǹkan ó gbọ́dọ̀ yàtọ̀ sí ojú tí àwọn kèfèrí tí wọ́n fi ń wò wọ́n ni wọ́n lámà kápá ti ṣẹ́mṣù nígbà tí ó mú wọ́pùn faraja ilẹ̀ masjid musri'an fazi'an anábi sallallahu ó jáde lọ sí mọ́ṣáláṣí musri'an lẹni tó ń yára fazi'an lẹni tí ó ń bẹ̀rù yàjúrú rídà áhù ìró tí a aṣọ tí ó wé mara aṣọ yẹn ó wọ́n lẹ̀gbẹ́ látara tí ìbẹ̀rù mú dé wàkánà kù sófú a fi awwalin nahar ìwọkùnrin yìí ìgbà tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní ọwọ́ àárọ̀ that is lẹ́yìn ìgbà tí òun ti yọ kò pẹ́ púpọ̀ sígbà yẹn òun ni eclipse ṣẹlẹ̀ wọ́n kàn wo dískì oòrùn ni ṣùgbọ́n dúdú ni wọ́n rí instead of ìmọ́lẹ̀ ta máa rí ń bẹ̀ tí yíò nílé gbójú wo so wọ́n rí kí ní dúdú níbẹ̀ على مقدار رمحين أو ثلاثة من طلوعها òrùn bá yẹn ó yẹ́ṣẹ̀ yọ yíyọ tó yọ kò tí ju nǹkan bí spheres méjì ọ mẹ́ta lọ tàbí ká sọ pé nǹkan bí 15 sí 20 minutes lẹ́yìn ìgbà tí òrùn yọ ó ní ìwọ̀kùn yìí ìyẹn eclipse yìí ṣẹlẹ̀ fatakọ́dámà anábì bọ́ síwájú صلى الله عليه وسلم فصلى ركعتين أكي ركمجي قرأ في الأولى بالفاتحة ركع لكوكو نينو ركمجي وكسورة الفاتحة مه وصورة طويلة لين بطوك فاتحة وفي سورة بوبو وفي الليل وفي سورة بوبو ó fi lé wà jáhara bil qira'a ó dẹ̀ kàkéwú jáké kàkéwú jáké ìtààmà ó ní pé kéwú ìrùn tí a bá ń kí bí a bí ọwọ́ ọ̀sán àbí kankan àbí níbi ọwọ́ àárọ̀ àmàǹkàkẹ́ oúnjẹ jẹ́ tàbí ẹgbà tí ó pàtútọ́ yàtọ̀ sí ìrùn kéèjì ṣùgbọ́n jẹ́ lẹ́yìn náà níbi kùsùfù ní àádọ́lá sálá ó kàkéwú jákè ó so ó dẹ̀ kàkéwú yìí ó kà á ní nǹkan tí ó gùn ó ka sóràtì fàtíhà lẹ́yìn ẹ ó fi sóra gúngùn kan lé ó dẹ̀ kà á jákè lẹ́yìn bàtí ó parí sóra yìí fún marọ́kà ó wà lọ sí rúkúrú fa'atọ́lẹ̀ rukúra ó wá pẹ́ níbi rukú yìí ju bó ṣe máa pẹ́ níbi rukú lọ tún mọ̀rọ̀ fàá lẹ́yìn ẹ ó gbé orí dìde níbi rukú gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ pé ta bá rukú a gbé orí dìde níbi rukú náà ni fa'atọ́lẹ̀ kíyàm gbà tó tún dìde padà ó tún dìde tó pẹ́ níbi ìdìde dúró yẹn wàwọ́ dúnà kíyà ní awwali ṣùgbọ́n ìdìde dúró yẹn kò tó ti àkọ́kọ́ kí ló ń ṣe níbi ìdìde dúró ẹlẹ́ẹ̀kejì ó tún ka suratul fatiha ó tún wá ṣe kíni ó tún wá ka súra míì tó tún gùn ṣùgbọ́n kò gùn tó tàkọ́kọ́ nǹkan ti ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ òun náà ni táà bá sábà ń bí ìrun táà bá ń kí àwọn pé táà bá parí suratul fatiha tí akasúra ní táà bá lọ rùkú tí agbórílẹ̀ ń bí rùkú in tó kù ní ká lọ in tó kù ní kí ní ká lọ ṣùgbọ́n níbi ìrun kùsúfù yìí ìrun ìwọ̀kùn yìí ìrun eclipse yìí anábi sallallahu alayhi wa sallam nígbàtí ó kàké wà kọ́kọ́ ìyẹn suratul fatiha àti sura gungun tó ká tó lọ sí rùkú ó pẹ́ rùkú ju bó ṣe máa pẹ́ lọ ó gbórílé rùkú ó tún wà lọ ka suratul fatiha again ó tún ka sura gungun mìíràn ó kàn pé suratul fatiha àti súra míì tó kà yẹn ogun tó suratul fatiha àti súra tó kà níbi ìdìde ìdúró àkọ́kọ́ tó túmọ̀ sí wípé rákà alákọ̀ọ́kọ́ sí ó ti ní ìdìde dúró méjì tọ́jẹ̀ ka fatiha àti súra níbi ìdìde dúró méjèèjì so irú kùsùfù yìí ó ti yàtọ̀ sí ń táàmà níbi ìrùn kíkí wọ́lámà wọ́kọ́ọ̀lẹ̀ lámà rọ́fà àrọ́fà òmìnà rùkú ìgbà tó gbórí ìdè níbi rùkú anábi sallallahu نعم آه وقال لما رفع ó sọ ń gbà tó kórí jẹ́ bí rùkú sami Allahu liman hamida rabbana walakal hamd gẹ́gẹ́ bí a ṣe máa sọ thumma akhadha fil qira'a ó wá kakéwú thumma raka ó ṣe kí ni orúkó fa'atala ruku'a ó pẹ́ bí rùkú rẹ̀ wa huwa duna ruku'i al-awwali rùkú wà tó rùkú tàkọ́kọ́ rùkú náà ti di méjì bí kìyàmù ṣe di méjì ìta bá sábà ò ní pé rákẹ̀ iye ọ̀kan ìdúró kan ló ń bẹ ń bẹ rùkú kan ni ó ń bẹ ń bẹ bákan náà ìdìde dúró kan ló ń bẹ ń bẹ tí a bá gbóyìnde ní rùkú ṣùgbọ́n nísìn ó ti di méjì so wọ́n ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam summa fa atala ar وهو دون الركوع الأول ثم سجد لين باتمورد الله يفريك له فأطال السجود هو أكبر بالسجود ثم فعل في الأخرى مثل ما فعل في الأولى bó ṣe wá kíraka àkọ́kọ́ yẹn náà ló ṣe kíraka ẹlẹ́ẹ̀kejì okay raka alákọ̀ọ́kọ́ ó ní ìdúró méjì rùkú méjì sùjúdù méjì raka ẹlẹ́ẹ̀kejì ó ní ìdúró méjì kìyàmù méjì bákanáà rùkú méjì ó ní sùjúdù méjì a mọ̀ pé raka kọ̀ọ̀kan náà tẹ́lẹ̀ sùjúdù méjì ló ń bẹ́ẹ̀ fájídà méjì ló raka kọ̀ọ̀kan ṣùgbọ́n tí kùsùfù fi yàtọ̀ sí ìhun ta mọ́ ń kí òun ni pé rùkú méjì òun ló ń bẹ́ ń bí òun kìyàmù méjì ló ń bẹ́ ń bí rákà kọ̀ọ̀kan náà tí wọ́n dẹ̀ ka fátíà tí wọ́n tún ka súra lẹ́yìn rẹ̀ eléyìí ni tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó ṣe nígbàtí òun tó wọ́kùn lójú ayé rẹ̀ wọ́n ni fastakmala arraka'atayn anabi complete raka méjèèjì ní arba ní arba rukuat ní ruku mẹ́rin wa arba sajadat ní sujúdù mẹ́rin gẹ́gẹ́ bá ṣe ṣùlálàyé wọ́n fi sọ́lá tí hì tílka aljannata wọn náà inú tó kí yìí anabi sallallahu alaihi wasallam ó rí aljanna kó dẹ̀ tún rí náà ọlọ́run ọba fi àlùjànnà hàn àti ìdẹ̀ra àwọn èso bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba fi ná hàn àti ìyá rẹ̀ wàhámà ìyá àkùdà òǹkúdàn ibi èso àlùjànnà tó ń rí tó fẹ́ mú bí klọ́stà kan bẹ́ ìyẹn níbi káníbí abirù dàbídún àlùjànnà àbí kinan pe vape aljanna fayurihim iyaha tó fẹ́lẹ̀ fi àwọn wàrá ahlal azab fi náà lẹ́yìn àníṣọ́lá àtàrà ó rí àwọn tó ṣe pé wọ́n jí ànúná fara àìmọ́ra àtàn takbashu a hirratun robatot ha hatta náà lára nǹkan tọ́lọ̀ ọba fi hàn náà òun ni kéèsì obìnrin kan tó ṣe wípé olóngbò kan ya lè kaná lójú ọlọ́wọ́n ọba fi nǹkan yẹn àánú àwọn obìnrin tán bẹ́nu náà ọlọ́wọ́n wá ṣe pé kí olóngbò kan máa fi èékaná á lójú kí ni nǹkan tó tẹ̀lẹ̀ anábì sallallahu alaihi wasallam ọba fọ́tà hátà màtàjì ó sọ yìí ó so mọ́lẹ̀ àbíká ló kéèjì ẹ̀ kò fún ló ń jẹ hátà máa tẹ̀síjú àgbà àtọ̀ṣọ́ olóńgbò ìṣòkú lébi ó kú ní nǹkan tí ó gbẹ́ ń gbẹ́ lára nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí dìbì ìwọ̀n tó jí òun lélẹ̀ wàrà àmàrin Malik yajuru am'ahu fi an lára nǹkan tọ́lọ̀ ọba tún ní kórí o ní arákùnrin tí wọ́n pè ní àmúrò ọmọ malik ọlọ́run ọba fi hàn lẹ́ni tó ṣe pé ìfún ẹ̀kì tú jáde nínú rẹ̀ tí ìfún yẹn wá ń wọ́lẹ̀ nínú náà wakana awwalaman ghayyara dina ibrahim ẹni tá ń sọ yìí òun lẹ́ni àkọ́kọ́ tó yí ẹ̀sìn àná ibrahim tó yí ìpọ́lá ní ìgboro maka àwọn náà mọ̀ ìtànà ní Ibrahim alaihissalatu wassalam àti ọmọ rẹ̀ Ismail alaihissalatu wassalam àti ìyá Ismail Hajar radiyallahu anha ẹ̀sìn tí bàbá àtọmọ tí ọlọ́wọ́ bá ní kan fi lélẹ̀ báyé ní ọkùnrin tá a dárúkọ yìí òun lẹni tí ó gbé ẹbọ wọnú ọbẹ̀ yẹn torí káwọn èèyàn ń ṣẹbọ ní ìgboro pátá wá di nǹkan tó ṣe wípé oríṣiríṣi àwọn òṣàlà wọn èèyàn gbé wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wípé kàábà tí a ń ṣe tàwáàfù yíká lónìí nínú ọ̀tàn àwọn èèyàn ti kó sínú rẹ̀ àwọn òṣà tí ò jí ní 350 ní kálukú lọ ń gbé wá ẹni tó lọ Yemen ẹni tó lọ ibòmínà kálukú ráwọn òṣà táwọn èèyàn ń bọ lórí ìrànà kálukú ń bọ wá síbẹ̀ yẹn táwọn ń dájọ́ tí wọ́n dẹ̀ ń ṣe ìjọsìn fún kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó wá gbé anábíwa muhammad sallallahu alaihi wasallam dìde láti wá pọ́jì ìlú yẹn láti wá purify rẹ̀ ráìbí tí àwọn ẹ̀ ṣe bàjẹ́ dé ara ògiri wọ́n tún ya ànábì Ibrahim alaihissalatu wassalam àti ọmọ rẹ̀ Ismail tó ṣe wípé bí bàtà náà ń ta tẹ́tẹ́ wọ́n tún ya àtàrà ògiri ànábì sallallahu alaihi wasallam ó ní ká máa pa gbogbo yẹn náà rẹ̀ ìpé àwọn méjèèjì ò ṣe nǹkan tó jọmọ́ báyìí ṣùgbẹ́lẹ̀ yà náà ò ṣe ọ̀ǹtẹ̀lẹ̀gbà òun náà bẹ ní ìgboro mọ́kàngbà tí ọlọ́wọ́ bá gbèdé ní òjíṣẹ́ ṣùgbọ́n kò tí ní agbára láti kọ̀nfọ́ntù àwọn kèfèrí wọ̀nyí àwọn àrọmọdọ́mọ àwọn tí wọ́n yí ẹ̀sìn ànábì Ibrahim alayhi salatu wassalam tí wọ́n yí padà sí ẹ̀sìn ẹbọ torí pé ànábì Ibrahim alayhi salatu wassalam hanifu ni ẹni tó yẹ kúrò ní àwọn orogún pẹ̀lú ṣe ń lera wọn máa bẹ́ẹ̀ ni kò ń ṣe nasarari bí àwọn nasara ṣe ń nira wọn má ṣùgbọ́n hanifan muslima musulmi ni ẹni tí ó dẹ̀ ṣe ké ni tí ó yẹ kúrò tó mọ́ kangakanga kúrò bí ìwọ̀n pẹ̀lú ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó lára nǹkan tí ànábì rí sallallahu alaihi wasallam òun ni arákùnrin tó ṣe pé òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ bá ẹ̀sìn anábì Ibrahim alayhi salatu wassalam tó bá jẹ́ kí ó gbé ẹ̀sìn burúkú wọ ìgboro Makka bákanáà wàráà sáríkọ wàráà fìhà sáríkọ hajj yóò àgbà lára nǹkan tí anáṣọ́lá sáà tún rí òun ni arákùnrin kan tó ṣe pé tó máa ń ṣe ní pé táwọn èèyàn bá wá sí kàábà bí wọ́n ṣe tàwáfù àbí ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ òun máa ń jí nǹkan ni lónìí náà ara àwọn èèyàn tó ṣe pé tẹ bá lẹ́yìn ṣe tàwáfù ní pípọ́kẹtì lòun fẹ́ ṣe ń tiẹ̀ pípọ́kẹtì ní yóò máa wo bóhun ṣe fẹ́ já ìgbànú tẹ́ẹ̀só àbí pọ́ọ̀sì tẹ́ẹ̀só mọ́ bóhun ń ṣe fẹ́ já Allah subhanahu wa ta'ala ó fi ìjọba Saudi ọlọ́run ọba fi kẹ́ àwa mùsùlùmí púpọ̀ ó fi kẹ́ ó fún wọn kẹ́ wa púpọ̀ àwọn wọ́n ń ṣe ìgbìyànjú láti lè máa wo àwọn tán ṣiṣẹ́ bí ṣe pé ẹlòmíbi tó bá ti ń ṣe tọ́lọ́n bá ní kan rí ká wọ́n á ka tí wọ́n á yọ ọ́ kúrò láàrin àwọn èèyàn before ìsìn nǹkan ẹmọ lágbára Come on, yeah. Think of 2012 or so, tí àjọ ṣe arch, àjọ wà ní yàrá kan náà, àjọ láti lọ ṣe tàwáfù. Nígbà tí a padà wọlé, tá padà wọ òtẹ́ẹ̀lì wa ní. bá rí wípé tó ń so so wọ́n ti já máa lára wọ́n ti já máa lára níbi tó ti ń ṣe tàwáfù mo rántí bákan náà ní nǹkan bí 2005 èèyàn kan náà complain sí láti tó ṣe gómìnà tó ti ń ṣe tàwáàfù náà ni wọ́n ti já ilé ìgbàmú pọ́ọ̀tì rẹ̀ náà ti já máa lára àwọn kan èyí tí àwọn wà fún nìyẹn òun nìkan mọ owó òun làwọn ṣe palẹ́kún ẹni tó wá ṣiṣẹ́ ọlọ́run bá ẹni tó wá sún lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó ń jalè tó ń pa àwọn èèyàn lẹ́kún tó bá mọ ìyà tó ń bẹ fún òun níwájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò ní ṣe ó ní pé nǹkan ní nǹkan tó mú tó bá rò kó fi ṣàǹfàní fún rẹ láyé ní pé àtàyé nígbà yìí náà lẹ́yìn yóò ọlọ́pàá subhanahu wa ta'ala mọ̀ ọ̀nà tẹ́lẹ̀ fìyà jẹ́ láyé ní ká má ti sọ ọjọ́ gbélé alkiyama kéèyàn tó wá láyá kò ṣe pé ilé olúwa ni ó ti tún máa lọ jalè àyè tí ọlọ́wọ́ bá ṣùgbọ́n wà tààrà sọ pé wa man yurid bihi ilhaadin nùdúrùmí nùdíkù àbábin alim ọlọ́run ẹni tó bá lọ wà ń bẹ́ tó ṣe àbòsí fún àwọn èèyàn ń bẹ́ ẹlẹ́tẹ̀ lórí so arákùnrin kan bẹ tó ṣe pé tó ń máa ṣe òní páwọn tán bá wá ṣiṣẹ́ ájì kóhun máa wá bí ó ṣe máa já ìgbànú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n ọba ó fi ìyà èèyàn bẹ́ẹ̀ jẹ ó fi ànábíwa Muhammad sallallahu alaihi wasallam níbi ìrùn tí ànábí kí tó jẹ́ ìrùn ìwọ̀kùn òru lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ó parí ìrun yẹn fa khataba khutbatan baligha ànábì báwọn èèyàn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó múnádókó farawa al-imamu ahmadu annahu lamma sallama al-imamu ahmad nínú musnadu wọn gbà wá ipé ìgbà tí ànábì sallama tán hamidallah ó fún ọlọ́wọ́ ọba wa asna alayhi ó dẹ̀ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ṣáìdà allah ilaha illallah ó jẹ́ ìpé kò sí nǹkan táwọn èèyàn ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àfi allah bákanáà wa ṣáìdà annahu abduhu wa rasulu ó dẹ̀ tún jẹ́rìí wípé anábi sallallahu alaihi wasallam òjíṣẹ́ rẹ̀ ثم قال لن النبي صلى الله عليه وسلم أي الناس مكيين مكيين أني أنشدكم بالله إن كنتم تعلمون أني قصرت عن شيء من تبليغ رسالات ربي لما أخبرتموني ذلك أنا بنتابم ويكمكنا من الجيش الله وبعض fún yí nìyí ẹ sọ fún mi faqama rijalun àwọn àkàndìdè faqalu nashhadu annaka qad ballagta risalati rabbiki wọ́n ní ajẹ́rìí wípé òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba rẹ̀ dójú àmì wa nasahta li ummatik ó dẹ̀ ṣe nà sí àfún àwọn àjọ rẹ̀ tàbí kò tí nǹkan tí ó sọ fún wọn tó sọ fún wa gbogbo tó yẹ kó sọ fún wa ló sọ fún wa ó ṣe nàṣíhà fún wa adẹ̀mọ̀ pé kí ni àdínú nàṣíhà gẹ́gẹ́ bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ ẹ̀sìn ni nàṣíhà òun ni sincerity òun ni kí èèyàn plain àwọn sàábẹ́ kíyàn wà plain sí ọlọ́mọba subhanahu wa ta'ala bákaná lè a ń fi báyìí báyìí bọ́lọ́mọba lò a ń sin nǹkan pẹ̀lú ọlọ́mọba a ń pè nǹkan lẹ́yìn a ń gbọ́nà fún nǹkan lẹ́yìn a gbọ́dọ̀ bẹ̀rù ta bẹ̀rù ọlọ́mọba a gbọ́dọ̀ tí ó ní sincerity ti ọlọ́mọba subhanahu bákaná a gbọ́dọ̀ máa fi àti Kama compare man tan pin constitution àbí ká compare marshal àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ẹlòmí ẹ̀kọ́ ti ọ̀rọ̀ ọlọ́run fún ẹ̀kọ́ ti ọ̀rọ̀ ànábì fún sallallahu alaihi wasallam yóò máa fi iṣẹ́ ìlú yóò máa fi gbádà ẹni àfá ìtẹ́sọ ẹ̀ àti gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tó ń bẹ constitution constitution wo gẹ́gẹ́ bí ta bá bàbá wa lórí àwọn bàbá a ń kó ti ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam òun sọ pé tó bá wọn bàbá kan lórí rẹ̀ òun ní constitution islam wo là ń ṣe ṣe bákaná wàlí rasúlì agbọ̀rọ̀wà sí ẹ̀tọ́nà sallallahu alaihi wasallam wàlí aimatil muslimin àwọn tán bá jú olórí fún àwọn musulmi agbọ̀rọ̀ juwọ́lẹ̀ a máa ṣe tó takùtọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala tán bá pọ́ aláṣẹ tó takòtọ́ lọ́wọ́ ọba falafama ọ̀làtọ́ra àgbọ́dọ̀ tẹ̀lé wọn bẹ̀ ṣùgbọ́n lónìí kí láwọn èèyàn ṣe ipò agbára làwọn èèyàn ń bára wọn dù ni wọ́n ń para wọn lórí ẹ̀ adẹ̀tọ́nà wọn tí wọ́n tó ń pèpè sínú nǹkan bẹ́ẹ̀ ikẹ́ ìfẹ́ ká máa ṣe ní ká máa bára wá dúkú agbára anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam innakum sataharisuna lal ẹ mọ̀ ṣojú kòrò pẹ́ jọ lórí wa satakununa danatan yawm al-qiyamah àbámọ̀ ni fún sọ àwọn ará wọn àfáà tí ó yí rọ ẹmọ bára wọn pò ẹmọ bára yín pò adẹ̀rin fáwọn tán bára wọn kó nǹkan inú ọ̀yí para wọn lórí ẹni Islam o encourage wa ká mọ dupò olórí ni torí pé ìdupò olórí àwọn èèyàn ó mọ para wọn lórí rẹ̀ ni ìyẹn ò túmọ̀ sí pà nílé lórí ṣùgbọ́n kò rẹ̀ túmọ̀ sí pàwọn èèyàn ní o encourage wa àfi kí wọ́n para wọn káṣera wọn ní ṣùfá káṣera wọn jàmbá kò wà yìí nìkan ló wà gbogbo àgbáyé so ló fi jẹ́ wípé àwọn tọ́lọ̀ ń bá ní kánà bẹ́ ń bẹ́ àṣìnà sí ha fún wọn àwà tí ń sí ẹ̀ fún wọn wọ́n tó àwọn àǹfààní ayé tó ń gbà lọ́wọ́ wọn nìkan tí ó máa gbà sóótọ́ ọ̀rọ̀ fún wọn sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn lè kan bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wọn wọ́n náà wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe kọ́ wa so bákan náà níjẹ́ ni tó ṣe wípé yóò mọ̀ wá ìṣubú wọn awàtún tí ẹ̀ so bákan náà wà ní àwọn generality àwọn mùsùlùmí ajẹ́wọ́n náà sí agbọ̀rọ̀ wà plane tí wọ́n a níráwọn èèyàn kan mọ̀ wọ́n mú káwádákẹ́ agbọ́dọ̀ mọ́ sọ fúnra wa ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni wàlá asir inna linsana lafi khusrin illalari na amánu wa amilu salihat wàtàwàsọ́ bil haq wàtàwàsọ́ bil sabr so agbọ̀rọ̀ máa so tọ́rọ̀ fúnra wa tílẹ̀ ló jẹ́ pé wà tí tá ń ṣe fúnra wa yìí àwa kan alọ́pọ̀túnítì àti ma bẹ́ ń wájú àwọn èèyàn wàláhì táà bá sun tó jòdòdó fún àwọn èèyàn kò sóre lára wa tòtòrí ẹni tó ń ṣe wáàtí kò gbọ́dọ̀ máa wo wípé èèyàn kan lòun fẹ́ fẹ́bọ̀ èèyàn kan lòun ò fẹ́bọ̀ bọ́rọ̀ bá ṣe rí la sọ bó bá ṣe clear sí wa la gbọ́rọ̀ gbé kalẹ̀ so ìtọ́lọ́run fẹ́ ni tí ọlọ́run bó so ló jẹ́ pé Muhammad sallallahu alaihi wasallam ó ń bèèrè lọ àwọn èèyàn ṣe mo jíṣẹ́ ọlọ́run ọba fún yín àbí mo jíṣẹ́ ọlọ́run ọba ni ó ti ọlọ́run ọba ó jíṣẹ́ ọlọ́run ọba tó jọ àmì bákanáà àlìwúmà rẹ àwọn àjọ rẹ ó ṣe kí ni ó ṣe nà sí hà fún wọn that is ó nà tán fún wọn ó sọ̀rọ̀ fún wọn bó ṣe yẹ kó sọ̀rọ̀ so lẹ́yìn wàkọ̀bẹ́ ìtànlẹ́rí àlẹ́ìkì ó ti ṣe ojúṣe títí ẹ fún makọ́l amma anamsọ́lá àfàmọ́wá ni lẹ́yìn فإن رجالا يزعمون أوين يكان وانصويك أن كسوف آبي الشمس وكسوف هذا القمر ويكي أمتوكم أبيوشو فاتوكم بكنا وزوال هذه النجوم بكنا أوير وتنجبي أن طالئها كرني بي أيوان lèmọ́ ti rìṣáàdì ọ̀dọ̀má wọ́n ń sọ wípé torí páwọn èèyàn ńlá kan kú ni ní àlè àrùn náà wọ́n tán bẹ lórí rẹ̀ wà iná hùn kọ̀kádàbù anìsọ́lọ́sọ́lá ní ìrọ́ ni wọ́n pa wàlákínà ayatun min ayatillah gbogbo àwọn kan wọ̀nyí ní nǹkan kan ṣe pẹ̀lú páwọn èèyàn ńlá kan kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábì sallallahu alaihi wasallam ní irọ́ ni wọ́n ń pa fún yín àmì ọlọ́wọ́ ọba ni wọ́n tabaraka wa ta'ala tó ṣe pé ìrọ̀tẹ́bìrù bí ba'da tọ́lọ̀ọba subhanahu wa ta'ala tí ó gbé kalẹ̀ yàtẹ́bìrù ma فينظر من يحدث له من توبة so yóò máa wo talẹ̀ ni tí ó túbá nínú àwọn ẹrú rẹ̀ wà ímùlá anábì mo fi ọlọ́run ọba búra lakọ̀dọ̀rà àìtù mú lukùn jù ma an tún láàkóhù min amri duniya kún mú agbáratìkò bá tí mo ti ń bẹn wájú ohun orí in tó ṣe pẹ́ pàdé nínú ọrọ̀ ayé yìí bákanáà nínú ọrọ̀ àkíyàmá yìí wa innahu wallahi la taqumu as-sa'atu hatta yakhruja salatuna kadhaban anábi ní ayé òní wá sópin o àwọn òkúrò ma jáde tí wọ́n ma lé kílẹ̀mù sí prophethood àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó ṣe wípé òkúrò tí ó jáde yìí mó tó nǹkan bí táàtì akhirum al dajjal èyí tí ó jáde gbẹ̀yìnú wọn òun ni olójú kan àdàjáàlì tí ọlọ́m àti ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó sọ ọ̀rọ̀ rẹ̀ fún wa ní ayé ní yìí tó gùn mamsuhul ayn al-yusra ojú òsì rẹ̀ ó ti ṣe kí ni ó ti fọ́ ka ana aynu abi yahya al aisha وأنه متى يخرج فسوف يذم أنه الله فمن آمن به وصدقه واتبعه لم ينفعه so anabi sallallahu alaihi wasallam jẹ́ kama ipe tẹ́ni bá jáde so yóò kílèmù oríṣiríṣi ẹni tó wá lọ gbàgbọ́ so ẹni yẹn ó ṣe rẹ̀ ẹni so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó so eléyìí ṣàánàbí sọ́lá àtàlá ní lámíyàn fáwọ́ sọ́ọ̀lẹ̀ min amalihi salaf iṣẹ́ tó ti ṣe kọjá ní kò lè wúlò fún so ó ṣe ààrẹ pẹ̀lú ẹni ومن كفر بي وكذبه لم يعاقب بسيء من عمله سلف ẹni tí ó bá lẹ́ disbelieve nú rẹ̀ tí ó gbàgbọ́ tó pé lókùrọ́ àwọn nǹkan tí wa inna sayazhar على الأرض كلها إلا الحرم يو يو جادي شو اللقاك الببولة شمكو نيو حرم وبيت المقدس وبيت المقدس أتي بيت المقدس وإنه يحصر المؤمنين في بيت المقدس سو أعوى مؤمنين يو شكيني بي باتشكين يو بسي جنوى ني بيت المقدس يعني جيروساليم فيزلزلون زلزالا شديدا مؤمن ونتميمي ثم يهلكه الله عز وجل وجنوده ọlọ́run ọgbó àpàdàjál àti àwọn ọmọ ogun rẹ̀ yóò pa wọn hátà ẹ̀nà jazaman haij àwọ̀kọ́lá afẹ́l ahij àwọ̀ afẹ́lá aṣájára layunadi wọ́n ní kùkùté igi ìfàlẹ̀ ògiri bákanáà a kùkùté igi ìpìlẹ̀ igi wọ́n ma sọ wípé ìrẹ mùmìní ìrẹ mùsùlùmí ààbẹ̀ yahudi yahudi ni àwọ̀kọ́lá ààbẹ̀ káàfì kìfìrí ilé ìfàtàánà fọ́ktulù ma bọ̀ wá pa kọ́lá ولن يكون ذلك حتى ترى امورا يتفاقم شحمها وتسألون وتسألون بينكم على هل كان نبي هل كان نبيكم ذكر لكم وتسألون بينكم هل كان نبيكم ذكر لكم من آ ذكر مدام بلوي كيفشي أنا يسوع ككفوين بار وحتى تزول جبال عن مرأ tíbíhà àwọn òkè ńlá wọ́n ma kúrò ní ayé rẹ̀ tún ma la ìfìrìzárík alkọ̀bù so lórí eléyìí òní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wà gba ẹ̀mí àwọn èèyàn so alimari mukayyim alayhi rahmatullah wọ́n mú eléyìí wà bó ti ẹ̀jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí in tí ó lẹ́ni ṣùgbọ́n kéèsì dajjal hadith yẹn ó wà lọ́tọ̀ àwọn hadith tó sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ kùsùfi shams kusufil qamar àwọn yẹn náà ó wà ní ọ̀tọ̀ tí ó pọ̀ nùsọ̀ Bukhari sahih Muslim ṣùgbọ́n yìí tó ní ṣe pẹ̀lú dajjali eléyìí nǹkan tí kò lálàáfíà ni àwọn èyí tó ní tó lálàáfíà rẹ̀ a very lengthy one nínú sahih Muslim so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ وقد روي عنه أنه صلى كل ركعة بثلاث wọ́n ní lára nǹkan tí wọ́n gbà lọ́dọ̀ anẹ́gbọ́wà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ó kíra kákọ̀ọ́ kan pẹ̀lú rùkú mẹ́ta aw arba rùkú ash abíraka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú mẹ́rin aw kulla raka'atin bi ruk'in wahid abíraka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú ẹyọ kan ní ìta básábà wọ́n gbà wá ipò kíráka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú mẹ́ta wọ́n gbà wá kó kíráka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú mẹ́rin wọ́n gbà wá ikó kíraka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú ẹyọ ọ̀kan ẹbù jẹ́ pé ìta kàtánsì ó kíraka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú méjì so wọ́n gbà wá kó kíraka kọ̀ọ̀kan pẹ̀lú rùkú mẹ́ta àbí mẹ́rin abẹ́yọ ọ̀kan walakin kibarul a'immati la yusahihuna dhalika nínú rákà ẹyọ ọ̀kan àbírùkú mẹ́rin nínú rákà ẹyọ ọ̀kan àbírùkú ẹyọ ọ̀kan nínú rákà ẹyọ ọ̀kan wọ́n ní àwọn àgbà àfà aládìísì wọ́n kà á kún mistake àwọn reporters èyí tó correct ni pé rùkú méjì nínú rákà ẹyọ ọ̀kan ṣùgbọ́n ká sọ pé rùkú mẹ́ta àbí mẹ́rin àbẹ́yọ ọ̀kan àwọn tí wọ́n jẹ́ kibarul a'imma al-huffaz wọ́n rí tẹ́kì ní ghalatu ní mistake ní bákanáà wa amara fi kusuf bi zikrillahi wa salati wa du'a'i wa istighfari wa sadaqa wa ataqa anam sallallahu alaihi wasallam lára nǹkan Kama máa wá foríjì ọlọ́wọ́ bá bákan náà kan ṣe ìtọrẹ àánú tẹ́lẹ̀ tí ó kù lọ́rùn ẹrú so eléyìí ààrí nínú àwọn ahadith tabalọ sínú sahih bukhari sahih muslim hadith aisha ni àti àwọn mí nú àwọn tí wọ́n gbà wá náà a salatul kusuf ní ṣókí gẹ́bí ta sọ fún wa rákà méjì péré náà ni ṣùgbọ́n rákà kọ̀ọ̀kan rùkú méjì bákan náà kìyàmù méjì sùjúdù méjì bó ti ẹ̀jẹ́ pé ti sùjúdù yẹn yẹn fájúdà yẹn abáyẹn sábà pé rákà kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ní máa ń kí fájúdà méjì náà ni máa sábà abẹ fún ṣùgbọ́n ti kùsùfù yìí rùkú àti kìyàm méjì méjì àádẹ́ kakéwú jákè eléyìí ni tí ó rinlẹ̀ àákakéwú jákè bákan náà kéwútà kàjákè yẹn yóò jẹ́ nǹkan tí yóò gùn wọ́n fẹ́ wọ́n níbi ìbòmí ìkófẹ́ tó Suratul Baqara ṣùgbọ́n bẹ̀rẹ̀ kọ́ ni kí ó gùn tó yẹ ó dípẹ́ lórí bí ẹni tó lídìí rú bó bá ṣe lè kí ma bó ṣe lè ké

so wọ́n kéde fún táwọn èèyàn ó wà sínú mọ́ṣálásí láti wá kí àwọn èèyàn ó wà tóbi mọ́ṣálásí láti wá wọ́n pe àsọ̀látù jàmíà láti invite àwọn èèyàn wá sínú mọ́ṣálásí nígbàtí wọ́n bá ti rí pé òun wọ́kù a nígbàtà bá rí pé òun wọ́kù kò ń ṣe ìgbàtà bá sọ fún wa pé òun ó wọ́kù lọ́dọ̀ àwọn astronomers kan sọ pé there will be eclipse of the sun or eclipse of the moon ní àsìkò báyìí ó rọrùn púpọ̀ fún wọn àwọn afẹ́sì ní ó dẹ̀ takò wípé ó rọrùn ìfà ó rọrùn fún wọn ju kan sọ wípé ọjọ́ báyìí ni àárò oṣù lọ ní oṣù Ramadan torí pé oṣù Ramadan rírí rẹ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tó pọ̀ yìí wọ́n lè sọ yí pé ìjọba ìní wọ́n bí ní moon wọ́n lè sọ pẹ̀lú calculation tí wọ́n mọ̀ kò ń ṣe pé eléyìí wọn àmà tẹfà o ṣùgbọ́n ẹni tó bá rìn ní láyìn yẹn fíjì rẹ̀ ni so wọ́n lè sọ pé ìjọba yìí ni wọ́n bí ní moon ṣùgbọ́n ìgbà wo ni wọ́n rí ní moon tí wọ́n bí táwọn èèyàn ó fojú lásán rí báyìí ẹnu wọ́n lè mọ́kò lórí yẹn torí pé àwọn nǹkan tó wà responsible fún nǹkan yẹn pọ̀ ó dìpẹ́n lórí bó ní ojú ẹni tó fẹ́ rí bó ló ṣe mú sí so ó dìpẹ́n lórí àwùjọ tó ń gbé ṣe cloud wà ń bẹ́ àbí kò sí cloud so ó dìpẹ́n lórí ibi tó ń gbé bó ní àwọn ilé gíga ṣe wà ń bẹ́ sí àti bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó lè wà responsible fún rírí rẹ̀ fẹ́ẹ̀lá àwọn afáàfin máa sọ fún wa wípé tó bá di wípé ọ̀rọ̀ afẹ́mú oṣù a ní gbára lé asumiko calculation torí pé ayat nǹkan lè ṣe òun ní kan sọ fún wa pé the new moon will be born on so and so day so ní àsìkò báyìí báyìí kọ́ ìrántí lè sọ second náà ṣùgbọ́n gbà wo làwọn èèyàn ó rí in tí wọ́n sọ ní pé ó possible kan rí ń kan kò possible kan rí ń kan so ló fi jẹ́ wípé láti jọ táwọn èèyàn ti ní àwọn sọ náà ara wọn kan lè ní moonsighting.com ara wọn kan wọ́n lè ní european council for fatwa research ilé yóò sọ pé astronomic calculation ló rí láìlé lórí èyí náà rí láìlé astronomic calculation wọ́n á dẹ̀ máa sọ different days fún wa gẹ́gẹ́ bí ọjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ àbí ọjọ́ tá a ṣọdún àwọn méjèèjì ni wọ́n dẹ̀ rí láì lórí kí ni astronomic calculation torí pé nǹkan tó ṣe wípé wọ́n ń sọ ó lè má ṣe kí ó lè má bára wọn mu torí àwọn àfóyìn ẹmọ́ dára yìí láàmú anẹ́sọ́lá àtìláń ti yanjú rẹ̀ súnmú lè ro yáti wàftíru lè ro yáti tẹ́ẹ̀bá róṣù ẹgbẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ẹ̀bá tún rí ẹṣẹ́ kíní ẹ̀túnu fẹ̀yìnhúnmá àlékún tí kùrùkùrù bá jẹ́ kẹ́rí fa ákìlù ìdàtà ṣe pé ìyẹ eléwé ní ìyẹ elépo ó rọrùn fún everybody so kí la fẹ́ lòmìnirẹ́ òní wípé àkán sọ wípé eclipse of the sun àbí eclipse of the moon yóò ṣẹlẹ̀ àwọn àfá àgbà pé ó rọrùn ju ọ̀rọ̀ títí àwẹ̀ gan lọ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà tán bá ní eclipse of the sun ó ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí à nítorí àná sínú mọ́ṣáláṣí pé àákírù wọ̀kùn òun ní ọjọ́ báyìí lásìkò báyìí ọ̀n ti gbàtàbá tó fojú rí full eclipse lárí ní tó ṣe pé oòrùn yẹn àbóṣùpá yẹn ní gbogbo ìmọ́lẹ̀ rẹ̀ lọ́tán àbí partial one lárí tó ṣe pé bí a bí ìdajì rẹ̀ ló lọ a lè fi yẹn kírun ṣùgbọ́n pé díẹ̀ ń lókàn ọ̀rá ló pamọ́ ìyókùn eclipse àwọn oní astronomy wọ́n lè ni eclipse kọ́dà tó rẹ̀ pé kí ni ìmọ́lẹ̀ rẹ̀ kan ra díjí ẹ̀ náà ni tí ó ń ṣe pé ó parẹ́ tán aṣù yìí rí sáyìn yẹ àwọn lẹ́pẹ̀ ní eclipse ṣùgbọ́n ru eclipse yẹn kọ́ là ń sọ eclipse tá a gbà wọlé ó ní ṣe pé ìmọ́lẹ̀ ni bí ìdajìrì so announcement wọn kò ń ṣe nǹkan tá gbára lé ọ̀fí tó bá ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam wá sọ nǹkan tó sọ yẹn ni ipé kíní ó ní inna shamsa wal qamara ayatani min ayati llah la yankasifani li mawti dájúdájú òṣùpá tẹ́rí yẹn àbórùn tẹ́rí yẹn àtòṣùpá tẹ́rí yẹn àmì ọlọ́wọ́ bá ní wọ́n wọn kì ń wọ́kù nítorí pé èèyàn kan kú àmọ́ bí èèyàn kan sáyé èèyàn kan kú àbíkọ́ṣe bí bí èèyàn kan sáyé láyán kàtífáàni lè mọ́ ti ahadin wà láàrin àyàtì anẹ́bìsọ́lá fún jẹ́ kámọ̀ pé kí ni àmì ọlọ́wọ̀ anábi ni fàfàú ilà sọ́lá ẹlọ́kíhù ẹsàrí lọ́kíhù nínú ẹgbàwá mi anẹ́sọ́lá àtàrà ní fàfàú ilà zikirila wà ilà du'ayi wàlìsìfà ẹsàrí lọ síbi ìrántí ọlọ́wọ́ba ẹ máa ṣàdúwà bákanáà ẹ máa wá àforíjì nínú ẹgbàwá mi òní wà sọ́dàkọ̀ ẹ tún máa ṣe ìtọrẹ àánú eléyìí ni alimami ibn qayyim bákan náà muhammadu abu wahab alayhi wa rahmatullah ni wọ́n ṣàlàyé fún wa so in ta ma ṣe ni anamsọ́lá salami kálọ kírun hátà tanjaliya títí tí ó rùn yẹ́ ìpadà wá títí tí ó rùn yẹ́ ìpadà wá so ìgbà tó lè ṣẹlẹ̀ anamsọ́lá salami kí ní jẹ̀mọ́ pẹ̀láwọn èèyàn ṣùgbọ́n ta bá wo wọ́dìn tó sọ orí tẹ bá rí ẹṣẹ́ kí ni ẹlọ kírun tó bá ṣe pé individual náà ló ṣe kí ni lórí ó dẹ̀ ń bẹ ní ààyè tó ṣe gbọ́bí wọn nìkan ló wúwa ń bẹ́ yóò lọ kírun náà ni so ló jẹ́ pé a lè kí lọ́lọ́dandan a lè lè kí ní jama àti ti ìwọ̀kun oòrùn àti ti ìwọ̀kun òṣùpá náà tí wọ́n bá ń kí téèyàn bá bá wọn lórí bá that is kò bá wọn níbi ìdìde àkọ́kọ́ níbi raka àkọ́kọ́ ibi ìdìde ẹlẹ́ẹ̀kejì that is ìmáàmù yẹn ti ka fátíà ó ti ka súra ọlọ́rùkú ìgbà tó wá gbórí dìde tó ti fẹ́ ka fátíà tó ti fẹ́ ka súra ìgbà yẹn làwá wọlé ṣáà báraka yẹn eléyẹn àwọn àpókò lórí ẹ lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn gbà pé Eh, ìdìdí ẹlẹ́ẹ̀kejì yẹn gangan òun lọ̀rọ̀ yẹn èyí tó kọ́kọ́ kí yẹn ni ìtìsíwájú ni so wọ́n gbà pé tó ẹ bá fi lè bá ìdìdí ẹlẹ́ẹ̀kejì lè rákà àkọ́kọ́ yẹn ẹ̀tì bá rákà yẹn so ẹ̀lí láti bọ́dà ara yín ṣùgbọ́n àwọn Hanabila àwọn gbà wípé àkọ́kọ́ yẹn gangan òun ni tó jọ́ràn yẹn ìdìdí ẹlẹ́ẹ̀kejì dàtí sígbà tó di tó rùkú tán tó wá dìde tó tún wá ń ka fájá tó ń ka súra ìyẹn súnnà ni so ẹni tí ò bá ti bá ìdìde àkọ́kọ́ ìdúró àkọ́kọ́ lọ́dọ̀ títí wọn ọgbà kò ti mí ìsìráka ẹ̀ ó túnmọ̀ sí pé yóò san padà nígbàtí ó bá di pé ìmọ̀ọ́mù ni pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ṣe kí ni ó ṣe rùkú méjì níbi rákẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ ló ṣe ìdìde méjì ìdúró méjì níbi rákà ẹyọ ọ̀kan ó dẹ̀ ṣe ìforíkẹlẹ̀ méjì àti usual níbi rákà ẹyọ ọ̀kan ó dẹ̀ ṣe similar thing níbi rákà ẹlẹ́ẹ̀kejì náà bó ti ẹ̀ jẹ́ pé ti so eléyìí lára ó yẹ ká mọ̀ nípa ọ̀rọ̀ ìtàǹpé ní kòsófó àṣàn so kò ń ṣe nǹkan tó ṣe wípé àásọ tó bí èèyàn kan kú àmọ́ bí èèyàn kan sáyé anẹ́mísọ́lá àtọ́lá nǹkan yẹn so ọ̀nà tánẹ́mísọ́lá àtọ́lá fi máa ń pọ̀ rẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà nìyẹn gbogbo àwọn àdíọ́kan pàǹtí táwọn èèyàn máa ní ó ń lásìkò àwọn sọ̀hábàrùdùwánulá àlẹ́ ànẹ́bí gbọ́n kúrò ní sọtabára àwọn àdì ọkàn pàntí táwọn èèyàn níná àmọ́ gbọ́n kúrò náà ni tó ẹ̀lá àwọn àpò gbọ́rọ̀ dákẹ́ iṣẹ́ àpá nìyẹn ká mọ́ yọ àwọn pàntí tó ń bẹ níbi nǹkan tí àwọn èèyàn bá ń ṣe so eléyìí ní ṣókí nípa ìtí àmọ̀ sí kùsóf al kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh na'am Nam afáà ní níbi hadisi tí a kàyí, wọ́n sọ ikú àníṣọ́lá àtàlẹ́mù yàdúrù ìdá ahù ó wọ́ ìdáwò rẹ̀ kí lá ń pè ní ìdá òun ni aṣọ tí a máa ń ró mọ́ ara lókè ìzáàrù ní tí wọ́n máa ń ró mọ́ ìsàlẹ̀ bí alálàájí lọ́kùnrin bó ṣe ma múra tó ṣe pé yóò ró ìró kan mọ́ so èyí tí a máa ń ró mọ́kè òun náà so ìgbà ìzáàrù àbí rìdáwù tíyàn mú dání rìdá tíyàn mú dání gbà mí kóró lè jẹ́ ìzáàrù gbà mí tí ìdàmú bá báyàn aṣọ́fẹ́ lè tú lára èèyàn aṣọ́fẹ́ lè tú lára èèyàn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so kò ní kankan ṣe pẹ̀lú bóyá èèyàn lè máa wọ́ rẹ̀ ńlẹ̀ so ẹni tó bá so mọ́rú eléyìí láti lè fi ṣe evidence pé ṣòkòtò òun lè kọjá kókósẹ̀ òun àìníkan ṣe ni torí pé ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó kílẹ̀ kọjá kíyàn máa wárú nǹkan báhùn láti lè fi ṣe in tí ó so má ìwà tẹ́yàn sọ fún wa wípé israel mumin ilan sọ́fì sàfẹ́ ó ní ìró tí musulmi ń ro mara ìyàn ọkùnrin kó dé kíni kó dé ní susak that is kó dé ní ṣáǹkẹ́ ni so ó rẹ̀ ní kíni wà lẹ́yìn sọ́bẹ̀ ìnáwó bẹ́ẹ̀ náà tí ó bá fi lè máa asfala min tí ó bá fi lè kọjá ibẹ̀ yẹn ni kò sí ẹ̀ṣẹ̀ mẹ́ ṣùgbọ́n ọmọ asìrànlẹ̀ kàbí ìfàfin náà èyí tó bá fi lè kọjá káàbù méjèèjì ìyẹn kókósẹ̀ iná ni wọ́n man jarra sáwọ́bọ̀hù bá tọ́rọ ńlá mi ọdún ilá ilé yìí ẹni tí ó bá fi lè wọ́ aṣọ rẹ̀ ní ti ìgbéraga ọlọ́wọ́ ọgbọ̀ òdíṣẹ́ kíni kò so àdífì tí ìmáwò Málíkì gbà wà nù mọ́ àtọ́ ó ṣàlàyé àwọn stages ọ̀tọ̀lẹ́ni tí ó jára rẹ̀ ní títí ipé òun fi ń ṣe fáàrí òun fi ń ṣe ìgbéraga so ìkéèsì kan èyí tó wá fi lè kọjá ibi kókó sàníṣọ́ láàfán jẹ́ káwọn pé iná ni pé so ọ̀rọ̀ yìí clear àmọ́ ìyàwó ẹ̀sánà bí dẹ́ correct náà torí wọn tí wọ́n wọṣọ tó kọjá kókósẹ̀ wọn tí ó ní kí wọ́n àjọ́sí aṣọ yẹn kódé èyàn kan sọ wípé ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá inú ahmashu sàkẹ́yìn ẹsẹ̀ ní dàtí ìzídé ojúgun mi nǹkan tó ṣe pé ó ní pọ́blẹ́mù tó wò ní fẹ́ kó expose síta ni anẹ́sọ́lá àtàlẹ́m kúlù kálkílá àṣà gbogbo tọ́lọ́wọ́ bá dá ọlọ́wọ́ bá dáadáa sọ anẹ́sọ́lá àtàlẹ́m ó kọ̀rẹ́ ti ẹniyẹn àwọn sọ̀hábàrùdùwánù láàrin ó mọ̀rọ̀ jẹ́ láwọn àìyàn mẹ́tán tó ń bẹ lórí ibùsùn kú àwọn kan wá fíṣìtì ọmọ kékeré kan bẹ láàrin àwọn tó wá fíṣìtì rẹ̀ aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ umaru ṣe ń kọ̀rẹ́kì ẹ̀ wípé efa izarak fa innahu ankọli saobik wa atkọli rọ̀bik jẹ́ kí aṣọ yẹn lọ sókè so wáyé tí ó bí sí ààrẹ pẹ̀lú rùn kàmáyẹ ẹni tó ń bẹ lórí ibùsùn kú kò rí nǹkan mí mójútó mọ́ àfi kó ní kéèyàn kan gbé aṣọ sókè yìí so ẹ̀rí pọ̀ jántí ẹrẹ ju pé káwá sọ wípé ẹni tí ìdàmú bá tó sáré jíde tí aṣọ tó fi kọ́rùn tó wá jábọ́ tó ń wọ́lẹ̀ kan wá ní ẹ̀rí pé òun lè máa wọ́ aṣọ òun ó lè kọjá kókósẹ̀ tó mọ̀ wọ́n lẹ́nìyàn so نعم نعم شيء أمان فيه صلاة الكسوف آكين آه، فيه الصلاة الجامعة أو نعم انتي أكما صوفون سو انتي أنا مصلاة صلاة تنكشيني سو آكين شيء نوما أذان فو صلاة الكسوف بيا كسوف القمر أبي كسوف الشمس والله أعلم Nam báwo la ṣe máa ṣe rùkú méjì níbi rákẹ̀ ẹyọ kan, ó ní pípa bá ṣe Allahu Akbar ta ka Suratul Fatiha àákà jákè. àwa músúra tó gùn wá ó dípẹ́ lórí bí ìmáàmù bá ṣe ákìní sí so yóò músúra tó gùn wá tó wá kásúra ẹ̀ tán yóò lọ rùkú yóò ṣe normal thing tó máa ń ṣe lórí rùkú yóò tún yẹ kó gùn rùkú yẹn agùn yóò wá gbóní dé níbi rùkú rẹ̀ àwọn kò ṣe rùkú ẹ̀ ọ̀kan báyìí ìta bá sábà ní títa bá ti gbórí dìde bí rùkú ìta bá sábà ní pé ká lọ fún sùjúd wà tún lọ fún sùjúd yóò tún wá mẹ́nu lé súrọ́tù fatia again tó bá parí súrọ́tù fatia yóò tún wá mú súrà tó gùn ní ìwà ṣùgbọ́n kò ní gùn tó ti àkọ́kọ́ yẹn yóò tún wá lọ sí rùkú again rùkú ìdíwé ló ń ojì méjì yóò jẹ́ kí rùkú yẹn náà gùn ṣùgbọ́n kò ní gùn tó tàkọ́kọ́ yẹn pé ẹ̀ṣẹ̀ wá gbórí ìdè mi rùkú yẹn tó wá gbórí ìdè mi rùkú yẹn ìgbà yẹn ni ó ẹ̀ṣẹ̀ wà lọ sí sujud yẹn la fi ń sọ wípé ókè rukú méjì tó ṣe yẹn àti ìdúró méjì tó ṣe yẹn èèwo ni súnnà ń tó pé sọ pé èèyàn bá wọn lórí ẹlẹ́ẹ̀kejì kò bá ti ti ìdúró alákọ̀ọ́kọ́ àti rukú alákọ̀ọ́kọ́ bọ̀ ó bá ìdúró àti rukú ẹlẹ́ẹ̀kejì níbi yìí la sọ pé àwọn malikiya àwọn gbà pé ó báraka yẹn torí pé lọ́dọ̀ ti ti wọn ẹlẹ́ẹ̀kejì yẹn gangan ni tí wọ́n kà kún ìdúró àti rùkú ọ̀ràn yẹn wáyé tí ọkẹ́ akọ́kọ́lá kọ́kọ́ yẹn kún súnnà kí ló fà torí pé ìyẹn ló fi lọ ṣe sùjúdù ṣùgbọ́n wò pé èyí tó tẹ̀lé èyí tó ṣíwájú yẹn gangan ni èyí tí ó jọ́ra yẹn èyí tí ó lọ pẹ̀lú sùjúdù yẹn ó pé súnnà yẹn wáyé tí àwọn Hanabila ó pé èyí tó kọ́kọ́ ṣe yẹn gangan ni ọ̀ràn yẹn pé kò fi tẹ̀lé kò sí kọ́kọ́ kì so èyí tó ṣe ẹ̀ kásọ wípé ókè ẹniyàn ó bá a sọ pé ó bá so bọ́ ṣe wá ṣe rákà alákọ̀ọ́kọ́ yẹn náà ni yóò ṣe ṣe ti ẹlẹ́ẹ̀kejì so ìforíkanlẹ̀ méjì náà ni as uh, usual so ìforíkanlẹ̀ ò change a mọ̀ pé gbogbo rákà kọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìforíkanlẹ̀ méjì náà la máa ń ṣe èyí tí ó yàtọ̀ òun ni rùkú tó jẹ́ méjì àti ìdúró tó náà jẹ́ méjì àwọn sọpá àwọn ìgbà wápọ̀ wà tó sọ pé ìdúró kan lànàbì ṣe rùkú kan aláwọn afá ní ó kò ṣe pé ṣe lò authentic ṣùgbọ́n believe kó wà ṣáàzá ó tako ẹgbàwà ilé méjì méjì tó ṣe pé ìyẹn ló pọ̀ bákanáà àrùkú mẹ́ta ìyẹn náà ó wà ṣáàzá rùkú mẹ́rin ìyẹn náà ó wà ṣáàzá wallahu a'lam ó jẹ́ ráka méjì so àádẹ́ka kí ó jákè lè méjèèjì tí àwọn èèyàn ó gbọ́ tí ìsìn so àkáníókè àwùjọ tẹ́yàn wà nígbàtí eclipse of the moon ṣẹlẹ̀ lápẹjú ìsìnkú ń ṣe àwùjọ tẹ́lẹ̀ bọ́ta wá tí mọ́ṣálásí wá kìí ṣe yàn lè kí fún rẹ̀ نعم نعم نعم كسوف الشمس àbí كسوف القمر ká ní pé ó lọ ṣẹlẹ̀ ní àsìkò ìwọ̀n ọ̀ràn yẹn èwo la máa kọ́kọ́ kí ìwọ̀kùn oòrùn àbí ìwọ̀kùn òṣùpá ó ṣẹlẹ̀ ní àsìkò ìwọ̀n ọ̀ràn yẹn èwo la kọ́kọ́ kí tó wà ṣe pé ìwọ̀n ọ̀ràn yẹn ní time tó fẹ́jú tó fẹ́ kákí kùsùfù yẹn lẹ́yìn yẹn kákí ìwọ̀n ọ̀ràn yẹn sọ iná afáfẹ́ kò lórí ẹ̀yìn tó wà ṣe pé ìwọ̀n ọ̀ràn yẹn yẹn ó ṣe kí ni ó fún àsìkò tí ìwọ̀n ọ̀ràn yẹn ó fi lọ ó ti ń sìn àsìkò díẹ̀ ni kò ní pẹ́ lọ ànífin tó jọ́ ọ̀ràn yẹn lẹ̀ fún nǹkan tí ó kì í ṣe ọ̀ràn yẹn kí ni túnmọ̀ eléyìí òun ni pé àwọn àfá wọ́n fẹ́ pariwo ẹni wọ́n fẹ́ kò lórí kékeré sọ́látù kùsùf súnnà mọ̀ àkádà ni ara wọn kọ̀ọ̀kan tán sọ wípé wájìbà ni ṣùgbọ́n tá bá ní ká wo hadisi arákùnrin tó sọ wípé tí kíni tó jọ́rọ̀ yàn fún mi fánàkì sọ pé ìrùn wákàtí márùn-ún tó lòwò nílékún ilé àwọn àfá lò láti sọ wípé sọ́látù kùsùf kò kí ń ṣe ọ̀ranyàn súnnà àkádà ni so nísìn ṣáwà fi ọ̀ràn yàn lẹ̀ kásìkò rẹ̀ lọ àbíjára pẹ̀lú súnmọ̀ àkádà so lè yẹn àwọn afáfẹ́ kò lórí wípé ká mójútó ọ̀ràn yàn yẹn ọ̀ràn yàn ká mójútó so tọ́lọ̀bá wá ní kí ohun tí ìṣekíní kó mọ́ tí yọ padà àbí kó ṣùpá mọ́ tí yọ padà àáṣekíní àá kí sọ̀látò kùsùfù yẹn ṣùgbọ́n tó ó bá ti yọ ó ti lọ náà nìyẹn so ṣùgbọ́n agbọ́rọ̀ tí ọ̀ràn yẹn síwájú àyàfẹ́ pé ọ̀ràn yẹn àti kò tí a lè fi kí sí fẹ̀ lápẹjú èsì kí kùsùfù ṣẹlẹ̀ ní nǹkan bí ọwọ́ ọ̀sán ní nǹkan bí ọwọ́ ọ̀sán ló ṣẹlẹ̀ lẹ́tí kásọ pé before ìrun zuri ló before kí zuri tó wọlé òun ni kùsùfù adẹ̀mọ̀ pé àsìkò tó ń bẹ láàrin zúrù àti áfírí àsìkò tó gùn ní ṣẹ́rù kùsùgbù tó ṣẹlẹ̀ ẹni sí tàbí wà fi níbi 2 hours àbí 2 and a half hours bóyá ó súnmọ́ kí inkishaf àbí ìjìlá àkóbá kí ó ṣe kìíní so a lè dìlé zúrù kakọ́kọ́ yẹn ju sọ̀látù kùsùfù yẹn ká tó kí zúrù ṣùgbọ́n tásìkò so à ń mójú tọ́ràn yẹn náà ìdájọ́ ẹ̀sìn lórí bẹ́ẹ̀lì ṣàkógó ok náà kama ní à ń lo agogo ṣe ní skúù àbí níbo náà àkọ́kọ́ ní pé Islam encourage kama lo agogo àwọn nasara àwọn ni wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ ṣolóbi jẹ́ pé ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìrun pípé láti lè sọ fún àwọn èèyàn pé àsìkò oorun ti tó àwọn kan wá ọ̀gbẹ̀ òpínà bí a pé kí àwọn máa lo agogo ṣọ̀nàbíwá Muhammad sallallahu nasara ni wọ́n so a kì ń lu agogo fòrò nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa so bí i pé nǹkan tí a fẹ́ fi sọ wípé àsìkò break ó ti tó àbí àsìkò break ó ti wá sí òpin ó dá ká ní nǹkan míì tó ṣe wípé a máa lò instead of ká máa lo nǹkan tó ṣe wípé ó jẹ́ lára àwọn nǹkan tí ó ń bẹnu ẹ̀sìn àwọn kan so ìyẹn náà dá ká avoid it as much as possible ṣùgbọ́n bá ipá àfihàn ṣe jọ́sìn ìyẹn èyí tí ó rọ́ǹgì ní ọláwà tó bá jẹ́ agogo lagogo ń jẹ́ kọlọ̀nkó ṣàánú wa <laughs> ó ti yé nísìn ká avoid as much as possible tí a bá lò fún nǹkan ẹ̀sìn ó anything. yé nísìn ká lò fún nǹkan ẹ̀sìn ìyẹn wrong bọ̀kó ṣe tó ké a fẹ́ lò fún nǹkan míì tí ó kì í ṣe nǹkan ẹ̀sìn so nǹkan tí ó dáa ká ṣe avoid ni just like àtẹ́wọ́ pípa ó ti yé nísìn tó yẹ pé torí ẹ̀sìn la fi ń ṣe ètò rọ́ngì ṣùgbọ́n sí pé èèyàn kan ó gba nǹkan àwọn èèyàn wá pàtẹ́wọ́ àwọn afá ọ̀pọ̀lọpọ̀ ó ní tí ní ká avoid ẹ̀ so torí pé a fi ń kọ́ṣe wọn ni àwọn mílẹ̀ sọ wípé ńgbà tí ó ti fi ń ṣe ipé nǹkan tó bá ẹ̀sìn wá so nípa pé ìtumọ̀ nílò ní ipé kò sí nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n àwọn kan báyìí tí ó ń pe azan káfí azan ṣe Ah, mi gẹ́tẹ̀ náà tí àtìkò òun bá tó kí fóònù wọn pèrún ṣe nǹkan tí ó bá mú ní ilé iná nǹkan tó yẹ ká avoid yìí torí pé ó lè wà misleading fún àwọn èèyàn so then ó possible kó ṣe pé àsìkò òun gan lè máa ti tó nígbàtí fóònù yẹn pé èrún yẹn ṣùgbọ́n kéèsì tí yẹn yàtọ̀ sí nǹkan tí a ń discuss wọn so tí àsìkò oorun yẹn ò bá tí tó tí fóònù yẹn ó lọ ń pèrò látara kí ní ápùtà ìfi sórí ẹ̀ so eléyìí ó máa wà misleading so ó dáká avoid ẹ̀ àti ráwọn instances mi tó ṣe ikú bóyá àsìkò oorun gan ti tó but according to calculation tí ẹni tí ó ní fóònù tó gbé sí ó lè sọ pé kí ni àsìkò oorun ò tí tó ìgbà táwọn kírun lọ́wọ́ ìgbà ẹlùn ó máa pè rú pé àsìkò tó yóò máa dìstọ́bù àwọn tí wọ́n ń kírù sọ̀tẹ́ ò dá kéèyàn mú ti gbogbo àwọn àsìkò orun yẹn kéèyàn bá ní òun ṣe fẹ́ lo àwọn apps yẹn fún àwọn àti máa òkú ọ̀tún sọ̀la àwọn irun pípé yẹn kan mú ti wọn torí pé ó lè jẹ́ nǹkan bí distraction wallahu a'lam náà last question. Thank you. Náà tí má gbọ́ ìbéèrè yìí dada kí ni ojú tí Islam fi wo kálá fẹ́ ṣe election àbí láti yan ìyàn àbí láti contest two different things ni wọ́n so èyí tí à ń sọ òní pé àkòsíkò sí wáyé fẹ́ ṣe láwùjọ ta bá wà àwọn èèyàn contest tí wọ́n du ipò agbára káàkiri àgbáyé náà wọ́n contest but in tá à ń sọ ní pé Islam ò encourage wa láti máa contest wa ipò agbára mo rò pé ọ̀rọ̀ mi yé so eléyìí kò ní ìdí pé káàṣẹ̀ tún mọ́ làágùn lórí rẹ̀ àwa náà mọ báwọn tó ń kọ̀ǹtẹ́sì wọ́n ṣe ń bára wọn jà tí wọ́n para wọn torí ẹ̀ tí wọ́n parọ́ mọ́ra wọn tán ṣàbúrú fúnra wọn ni ìsìláàmù encourage rẹ̀ ní o túnmọ̀ sí pé ìsìláàmù ò sọ wípé káwọn èèyàn mọ́ wa ṣùgbọ́n kò ń ṣe nǹkan ta mọ́ so nísìn lápẹjúwé sí mọ́ṣáláṣí mo wà nísìn èèyàn kan ó lóun fẹ́ lọ kọ̀ǹtẹ́sùn ipò agbára wọ́n dẹ̀ ní kó lọ́wọ́ pátì kan èèyàn kan náà fẹ́ kọ̀ǹtẹ́sùn ipò agbára òun náà lọ́wọ́ pátì èmi ni mọ́mù ilé ìjọ́ìní ni màá ní kí wọ́n dìbò fún tí bá ní kán dìbò fún ẹni tó jọ́ìní ACC ẹni tó wà ní TCC ọ̀tá ìmọ́mù ah, kí ni pọ́blẹ́mù yìí ṣẹ́ẹ̀tì ẹ̀ẹ́sì ẹgbẹ́ ti wà so ti máa ní eléyìí nìkan dìbò fún eléyà ní mo éjì so nǹkan tí ó yẹ kí n dá sí o ní nǹkan ẹ kì ní kó kí a lágbàjá ní ẹdìbò fún o kì ní kankan kamara wọn so yí o kàn mí so jẹ́ pé kò ń ṣe nǹkan tí a wà fà wà nú ẹ̀sì ẹ̀sìn wa gẹ́gẹ́ fún ẹ ní ìdájọ́ ẹ má lọ bèèrè fún ìjẹ olórí ẹ má lọ bèèrè fún ìjẹ olórí so òun sọ pé kò ń ṣe nǹkan tí a ẹ̀ṣẹ̀ máa fà àwa náà mọ báwọn tán ń ṣe mọ́ṣe ń para wọn mọ́ṣe ń ṣe ra wọn ṣe ṣe káàkiri àgbáyé ṣùgbọ́n ẹ tó lọ àwọn èèyàn á sì lọ fún náà so nígbà àwọn èèyàn wá lọ fún àwa wo kókè àwọn tán lọ fún yìí pé ókè káwò pé eléyìí lẹ́sà ìbùlé eléyìí ká mi ṣe rí ìyẹn náà ní ní ìgbọ́dọ̀ tún fi sọ́ di nǹkan tí yóò tún di iṣu ní ṣùgbọ́n kele ìwò pó kílá inú wọn tí ó kọ̀ntẹ́sì kí dìbò fẹ́lẹ̀ yìí kí tí ìlú tí ẹ ṣe kí ní ó kéré kí dìbò fẹ́lẹ̀ so election yẹn so ìyàtọ̀ ń bẹ láàrin àìn tí wọ́n pè ní al-intikhab káyànyànú àwọn tí wọ́n bẹ ńlẹ̀ àti kí ní àti atarashuh atarashuh oníkíyàn nominate méjèèjì ìyàtọ̀ bẹ́ẹ̀bẹ́ so láàfíra àwọn àfábírú Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn aṣọ ipé mọ́ contest ṣùgbọ́n wá ní ẹ̀yin mùsùlùmí tó bá insist tó contest tẹ́ bá rí pé aburú ti ẹ kéré sí aburú ẹ̀dìbò fún wọ́n ní kòyìnbó yóò mú dáadáa wákọ̀ ṣùgbọ́n láti lè fi reduce aburú méjì tó ń bẹ so yàtọ̀ bẹ láàrin ká encourage àpẹẹlọ gbégbàbò àti kíni àti tó kí wọ́n ti wá wà ń lẹ̀ báyìí ká mú yàn adẹ́rẹ́ àwọn àfá mi ìta ní mọ́ mú yàn ṣùwọ́n lẹ̀ tó rẹ́ pé àwọn ìlú mi ní gbéyàn kan òdìbò wọn lé káàkiri tẹ mọ́rọ̀ àwọn amẹ́ríkà kankan mọ́ra wọn ní choice ẹni tó ké ó kí àwọn èèyàn ọjọ́ lẹ́yìn contest lẹ́yìn contest ní ìrẹ́ni so mi mi ìdìbò fẹ́nibọ̀dì ní àwọn tó so wọn múyàn sí ní so ni kò ń ṣe nǹkan lórí kíní ṣùgbọ́n kí ni òfin Islam àhàdíta ní sọ́lá àzánà ń clear má ṣe kí ni má lọ jà fún ìjó lórí àbámọ̀ ni ó padà jẹ́ fún ṣọ́lọ́mí sí yóò jà fún ìjó lórí ní ẹ̀sìn ni ó lálásí in tí ó kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò di kó ń ṣe àwọn ìwà àbàjẹ́ tí ó ń hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ṣe ẹlòmí ó gbẹbọ ni ó ṣàfẹ́ dé ipò yẹn tó wá dé ipò yẹn náà in tó